fi ọpẹ́ fún olúwa àwọn olúwa tó ń rí àánú rẹ̀ dúró. ẹ fi ọpẹ́ fún olúwa àwọn olúwa tó ń rí àánú rẹ̀ dúró láéláé. ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express tí ẹ rí bá ṣe ń wọlé yẹn mo fẹ́ kọ́kọ́ sọ pé ẹ káàbọ̀ padà orin yẹn kò wọlé sí mi lórí ni bó ṣe wọlé báyìí mo ní ẹ̀mí ò mm. ẹ̀yà nǹkan fún àwọn aráalé káàjọ kọ́ ó pè yàrá lé àlejò mi kejì lórí ètò Miliki Express lé ní ọdún ni wọ́n wọ́n ń ṣàmùfọ́dókò olólùfẹ́ yín ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ń pè mí ní gbogbo ìgbà pé ah bá ń gbé pastor ìpadà wá I like that pastor I like the way he talk he talk with so much energy he means what the way he talk he shows that he means what he's saying well ẹgbẹ́ yẹn olólùfẹ́ wọn mo ti gbé Reverend Bayọ̀dé Olúwọlé padà wá sórí ètò Miliki Express bàbá ẹ bá mi kí àwọn aráalé. ẹ kú lé àyàn aráalé o ẹ ò rogo lò ó àmì jésù ẹ ò ranú gbà àmì jésù àṣírí yóò ní tú o àmì jésù ìyanu á àmì jésù. dádì ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ẹ sọ̀rọ̀ nípa program àwọn àkọ́bí tẹ́fẹ́ ṣe ní church ẹni mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá àwọn èèyàn dẹ̀ sọ iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe mí mo wíyẹ̀ lè sọ díẹ̀ fáwọn aráalé fún àǹfààní àwọn tán wà kọ́ bá máa gbáradì láti wá fún the next one kí olúwa kó gba gbogbo ògo. àmín jésù. èyí tó jọ mí lójú ní gbogbo àwọn ẹ̀rí tí a ní òun ni ti àwọn méjì ni tó jọ mí lójú tí a gbé ògo fún ọlọ́run. Hmm, hallelujah. arábìnrin kan pè mí láti ìjú nílùú èkó ní bí aago kan ọ̀sán wá ní kí n gbàdúrà fún òun ẹ̀mí dá sọ mi pé ibi tó jókòó sí pé ìró ló wà ní ara ẹ̀ pé kó tú ìró yẹn kó tú wọ̀ kó wọ̀ ní ìwọ̀ òdì. kó ró ìró yẹn sódì. sódì so ó dẹ̀ ṣe bá a ṣe wí lórí aago mi ò mọ̀ bóyá dúdú ni bóyá pa ni o bóyá ibo ni o bóyá yorùbá ni o hmm. ó ṣáà ṣe bẹ́ẹ̀ ó wá ní bóun ṣe gbóhùn yẹn tán tóun ṣe ohun tó ní kí tí mo ní pé kóun ṣe pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ ó lóun nọlẹ̀ òun hmm. ṣubú òun dẹ̀ lu wákàtí mẹ́rin lórí ilẹ̀. kábíyèsí o. pé ló wá sọ wípé ẹni tóun ò fojú rí òun lòún gbọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé kò sí ògiri nínú ẹ̀mí hmm. there is no wall in the realm of the spirit so it's as good as you are standing in front of me when i'm laying hand when you speak so ó ṣàwáwá wá àwa gbàdúrà àwa ni kò fàyè fún Jésù ó dẹ̀ gbà bẹ́ẹ̀ ó wá jẹ́rìí wípé twenty years ago ló ń fọwọ́ kan ló ń fọwọ́ kan bíbélì gbẹ̀yìn. kábíyèsí o. pé òun ò fọwọ́ kan bible then eh, tó jọ mí lójú ń bẹ̀ ni wípé ó lóun ti ń kọ́ ilé kan láti bíi fifteen years ọ̀sẹ̀ tó fi ayé ẹ̀ fún jésù ọ̀sẹ̀ kejì lèèyàn kan pé last week lèèyàn kan pé wípé madam ó dà mo ní feeling pé wọ́n mọ́ra o but ẹni yòǹbó yóò ń kọ́lé lọ́wọ́ bóyá kò kọ́lé lọ́wọ́ tó sọ wípé òun kọ́ ilé lọ́wọ́ pé ibo lòun bá iṣẹ́ ilé náà dé hmm. pé kó mú un lọ síbi tó ti yẹn wà meanwhile ìgbà tó wá yẹn ó níbi tó ń gbé hòtẹ́ẹ̀lì lọ́rùn màmá màmá máa lọ kò sí wàhálà hmm. ṣé rí àwọn kan wà ìpè pé oríṣiríṣi ìpè ó pé oríṣiríṣi hmm. ìmí wàá fetí gbọ́ni ogun aṣẹ́ ìmí wàá lọ gbàwẹ̀ ìmí kọ̀ lọ ṣàánú ni ṣètọrẹ àánú ni ìmí àgọ́nà máa lùlẹ̀ lórí torí agogo ló ń kẹ́yìn ìlù hmm. so bí arábìnrin yẹn ṣe àwa ní máa bá títì ẹ lọ bó ṣe pé nìyẹn wípé èlò ló fẹ́ parí ilé náà hmm. ẹni ẹni pé òun máa sanwó ẹ̀ òun máa parí ilé yẹn ìkejì the same person the same woman ó ní ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀ mi ò ní pe ẹ̀sìn yẹn lórí for um, for not that because not for anything but we just have to everybody has their own belief. Yes. So I don't want to I'm not such um, pé mama criticize the religion kan but only kejì ni pé ọmọ wa báyọ̀ kan sọ̀rọ̀ wípé òun fẹ́ gba dictatorship flower mill ìyẹn ló jọ mí lójú jù pé hmm. ènìyàn sọ pé òun máa fún one point five million naira nígbà hmm. tó ń bọ̀ àti wá gan ìnira ló jẹ́ fún ìyẹn ń lọ bẹ́ẹ̀ èèyàn kan wá bàbá kan pè mí láti hmm. Òṣogbo èmi ò rí irú ẹ̀ rí èmi ò mọ̀ o èmi ò mọ̀ uh-huh. èmi ò mọ̀ o èmi ò mọ̀ ọ̀gángán ọ̀gángán ibi tí n bá ti mọ̀ pẹ́ mi wá o alájì kan pè mí láti ìlú Òṣogbo awòràwọ̀ ni ìyẹn ló jọ mí lójú ó ní bí mo ṣe ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ó ní ọ̀rọ̀ tó ń já lẹ́nu mi ó ló ń jáde bí ènìyàn ó lóun rí ènìyàn tó ń jáde lẹ́nu mi bí ọ̀rọ̀ hmm. láì fojú kun aláàjì gbogbo tí mo ní kálájí ṣe kó fàyè fún jésù ni o kó já ohun tó ṣe ni o gbogbo ó ní òun mo wá sọ fún pé bọ́lá alájì kó tó di pé ẹ pè mí ẹ lọ ń wádìí pé báwo mo ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni mo ní kí lẹ wá rí torí ẹni tó bá wá sórí ètò tó ò dira wá àwọn tó ń wù ẹ́ ńlé o ò mọ orí èèyàn tó ń jẹ́ o ò mọ àwọn tó ń wù ẹ́ èmi ò bí ọlọ́run kó pè mí èmi ò mo dẹ̀ sọ kíní kan fún alájì mo sọ wípé mo ní alájì ẹ wòran ọlọ́run ò tó bẹ́ẹ̀ kó má bọ mi. Hmm. ìyẹn ni mo tún mo ní èmi ò gbẹ́ kó pè mí ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ kó má sọ kó má sọ owó mi owó iṣẹ́ mi òun ló pè mí á san owó iṣẹ́ ẹ̀ hmm. ó máa san owó iṣẹ́ ẹ̀. how daddy how. bó ṣe fẹ́ sọ ah, ah. Paul said that faithful is he that calleth thee also will do it. Hmm. Ah, he will pay now why won't he pay? iṣẹ́ wo ló ń ṣe lọ́run. Ah, ó ní pàṣẹ fún iṣẹ́ ọwọ́ mi òun ló sọ bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ òun ló ní ká pàṣẹ fún hmm. ìgbà tí mo ní gbé èmi kọ́ mo bí ọlọ́run kókó mi people don't even know that that thing is in, this, is in the Bible John chapter fifteen verse sixteen hmm. you have not chosen me but I have chosen and ordained you to bring forth food that your food shall abide so people don't understand this one I just said now Philippians chapter four verse nineteen hmm. my God shall supply all my need according to riches in glory but all i've just done ni pé mo kàn lo yorùbá kan láti paraphrase there. so people will just assume pé ibo ló wà hmm. ọ̀rọ̀ ọlọ́run lèmi ń lò èmi ò ń ka bíbélì àyè ṣe ń ka bíbélì o èmi á kà á màá nítumọ̀ ẹ̀ màá jẹ́ lẹ́nu màá pe àṣẹ màá pàṣẹ fún ọ̀rọ̀ inú bíbélì yẹn kó sọ gbèsè o sọ èyí tí mo fẹ́ o owó tí mo fẹ́ ṣáà kí n tó tún bọ́ síbò míì èmi ò ń ka bíbélì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣi àwọn ọ̀ṣẹ̀ ń ka o èmi ò blame wọn o we have what is called personal expository Hmm. wọ́n lọ́ bá ṣe ń fẹ́ àṣírí títí ẹ̀ hàn ẹ́ hmm. irú program tàbí ṣe lóṣù ìsìn èmi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run pé àwọn èèyàn bínú within first the, the first forty eight hours màá gba over nine hundred calls and I saw three hundred missed calls hmm. because my phone record missed calls àìmọye àwọn tó bínú aláàjì gan tí mò ń sọ yìí lóṣogbo sí ó bínú pé mi ò ráyè àti gbé aago mọ́ aláàjì fàyè fún Jésù. Hmm. hallelujah. aláàjì tó ní pé òun máa ń àwọn èèyàn wọn máa ń bá òun lẹ́kọ̀ọ́ ní Kòròdú tó máa ń ṣiṣẹ́ fún wọn ó lẹ́rù bá òun déwọ́ pé mo ní mi ò bẹ Ọlọ́run pé òun ò gbọ́ rí mi ò bẹ Ọlọ́run kó pè mí hmm. ó ló jọ òun lójú hmm. aláàjì yẹn ń pè mí in a day kò pè mí á pè mí lẹ́ẹ̀márùn tí màá sọ àsọdùn hmm. ẹ tí mi ò fojú rí tó dẹ̀ fàyè fún Jésù in fact the father that gave his life to Christ is the biggest testimony. mo wà lọ́dọ̀ yín lánàá nígbà tó ń pè yín <laughs> mo wá sọ pé pè so ohun tí mo sọ ni pé program oṣù yìí wà fún àwọn tó mo fẹ́ sọ̀rọ̀ kan <laughs> ẹ̀yin tó ẹ̀yin tó single parent o fẹ́ rìn máa o fẹ́ rìn máa rìn there is no woman that wants to sit down and enjoy pillow alone mama da pillow bo lálalẹ́ mama kékékékékéké ọkọ tiẹ̀ wà ń ta hmm. tọ́ ẹ pé obìnrin mi ló gba àgẹ nílé ọkọ tó jẹ́ ti tiẹ̀ mo yẹ àga yẹn mọ nídìí abẹ́ ẹ̀ mọ̀ hmm. àwọn àga kan wà tó jẹ́ ti tiẹ̀ wàá dẹ̀ máa pariwo pé òòrọ̀ ọkọ fẹ́ obìnrin ẹgbẹ́ ti tiẹ̀ ló jókòó lórí àga ti tiẹ̀ ó yá jẹ́ kí n fi hàn yín nínú ìwé